وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان با الله باتي ó kó wájọ papọ̀ pẹ̀lú àánú ẹ̀ ọlọ́wọ́n ọba tó kó wájọ papọ̀ pẹ̀lú kẹrẹ̀ ọlọ́wọ́n ọba àrígẹ́lá tó kó pẹ̀lú ìjọmọ̀ya Islam abẹ́lọ́wọ́n ọba ọba àríkẹ́ọlá kó má jẹ́ kí a túká pẹ̀lú ìjáde nínú Islam àdẹ̀bẹ̀lọ́wọ́n ọba ọba àríkẹ́ọlá kó má jẹ́ kí ẹnìkankan náà wá kó jáde kó nókè ọlọ́wọ́n ọba tí ń bẹ ní orí ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ìjẹ́ mùsùlùmí àti àwọn ìkẹ́ ọlọ́run bá míì náà tọ́lọ́run bá alékẹ́lá ń ṣe àti ìdẹ̀rẹ́ ọlọ́run ń ṣe wa abẹ́lọ́run bá alékẹ́lá kí ọmọ jẹ́ kí á jáde kónú kẹ́nà la ilaha illallah ajẹ́rìí pé ọlọ́run bá yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí ó tọ́ láti wá orogún pẹ̀lú ẹ̀ ọba tí ó tọ́ láti dá nǹkan kan papọ̀ pẹ̀lú ẹ̀ orí ọlọ́run ọba ọba Allah a sì jẹ́rìí pé anábì sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni alékún ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọba àlàáfíà ọlọ́run ọba sallallahu alayhi wa sallam gbogbo ilé ìta tọrọ yìí kọmọ takú sórí ànábì sallallahu alaihi wasallam kó sàtítí fá kó fi lórí àwọn sọ̀hábà ẹ̀ ridwanullahi alaihim ajma'in bákanáà kó dórí àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam bákanáà kí ó dórí gbogbo àwọn olùjọmọlẹ́yà ànábì sallallahu alaihi wasallam hatta taquma as-sa'ah tí tí ọlọ́run bá lè fẹ́lá tí ó fi ní ọjọ́ alkiyama tó Ibadallah eléyìí tí a ń bá àlàyé lọ lórí ẹ̀ òun náà ni àlàyé nípa man huwa al ta lẹni náà tí a lè pè ní olùmọ̀gbà ẹni tó tó ìdájọ́ yọ nínú tírà Ọlọ́run Ọba àti nínú súnà Nábì sallallahu alaihi wasallam láì bùkátà sí ẹnìkankan nínú àwọn tó ti sáájú láì gbára lé ẹnìkankan nínú àwọn olùmọ̀ tó ti sáájú tó lè dánú tírà Ọlọ́run Ọba wò tó lè dánú hadith Nábì sallallahu alaihi láti mú ìdájọ́ pẹ̀lú hadithu yìí eléyìí báyìí kọ́ ọ̀rọ̀ èèyàn ló jẹ́ pẹ̀lú áyà yìí pẹ̀lú hadithu báyìí irúdájọ́ báyìí kọ́ ìntàfẹ́ ni pẹ̀lú áyà yìí pẹ̀lú hadithu yìí irúdájọ́ báyìí kọ́ nǹkan haramu ni pẹ̀lú áyà yìí pẹ̀lú hadithu yìí nǹkan ìbáyìí mubahu ni in tí ó tọ́ ni abẹ́lẹ̀ ìbáyìí jẹ́ ǹkọ́ olàdìsọ́kàn tí ó yẹ kí mùsùlùmí ní pẹ̀lú áyà báyìí pẹ̀lú hadithu báyìí abẹ́lẹ̀ ìbáyìí ni ó yẹ kí mùsùlùmí ní ládìsọ́kàn pẹ̀lú àyà báyìí pẹ̀lú hadith báyìí àwọn ìdájọ́ sharia ẹni tó ẹ́sì pé ó ní àhàlíyà ó lẹ́tọ̀ọ́ láti mú ìdájọ́ náà jáde nínú al-Qur'an àti nínú hadith anábi sallallahu alaihi wasallam láì gbára lé ẹnìkan báyìí wí tààlẹni náà tó lè la tó ní àǹfààní tó ní kápá láti ṣe irú iṣẹ́ báyìí òun náà ló ń pè ní al-mujtahidi eléyìí tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ kí láwọn májẹ̀mú tí ó gbọ́dọ̀ pé ní ara ní báyìí òun náà nìkan tí a ń ṣe àgbéyẹ̀wò Muhammad Ali Jabata kò sa ìsọ ìsọkúsọ rẹ̀ nípa alámàrí tó tóbi iná kò sa ìwí ìwíkúwí rẹ̀ bí ṣe máa ń wí nípa ẹ̀sìn Ọlọ́run bá kò sa ìbá ìwíkúwí rẹ̀ jágbàjàgbà kátàkátà rẹ̀ kò sa ìbá débi alámàrí tó tóbi yìí a yóò níbi tí èèyàn rẹ̀ ṣẹ̀ wà lẹ̀ kí a tó sọ ìgbèrú ẹni báyìí ń kọ́ o a lè pé ní mujtahid bákanáà alámàrí kàtẹ́ pé wúwo lọ́dọ̀ àwọn olùmọ́ni tí a sì mọ̀ pé ẹni tó bá mọ̀ òun náà ni yóò bọ̀wọ̀ fún nǹkan ẹni tó bá sì mọ̀lẹ̀ rúbà ṣùgbọ́n láì kò sí nǹkan tí aláìmọ̀kan ò lè pẹ́ra rẹ̀ nítorí pé kò mọ bí nǹkan yẹn wúwo tó so ló jẹ́ pé àìmọ̀kan àrùn tó tóbi ni so eléyìí báyìí òun ló fàálù jẹ́ pé Muhammad bin Ali Jabata nínú sọkúsọ ẹ̀ ó lanu gbàgbà ó sì pé aláṣẹ ó pè ní mujtahid so ẹ bá ní sí yìí so ilé ìwà lọ́fà ló fi jẹ́ sí pé àwọ̀ pé àkáì ah, ọ̀rọ̀ yìí nínú insaf nínú déédé àti dọ́gbandọ́gba òun náà ló wà kátà mọ́lẹ̀ sí kò ẹ bá ní sí yìí da nǹkan yìí rú àìmọye nǹkan ni ó láǹfààní àti máa ṣe ẹ̀sìn kò yí báyìí so ó dá ọ̀rọ̀ ẹni tàà lè pè ní mùsẹ́ ìdìrú débi wípé ó kọjá àfẹnusọ kò yí báyìí nísìn yìí àti gbogbo nǹkan tí mùsẹ́ ìdù ọ̀yẹ kí gbogbo nǹkan tí agbára mùsẹ́ ìdù gbé nínú ẹ̀sìn so kódà bá fún lẹ́rìí kódà bẹ́ẹ̀rí hàn sí ó lè má padà kọmọ bá pé àní mujtahid ìdìsẹ́ tó bá rí ẹ̀rí báyìí tó rí ẹ̀rí náà al-Qur'an tó tako tó ń sọ ó ló lè má padà ó ní kò sí nǹkankan a'udhu billah wallahi al-azim ọ̀rọ̀ burúkú lẹ́ni yìí sọ yìí ìdí ń sọ ni pé ẹni ya pati dábà ti súnà bó ṣe wù kódà ká pé padà kò nídìí kó padà kó wọn bá tiẹ̀ ní báyìí nísìnyí kìtàbà ti súnà ẹ̀rí ọba àfojú hàn sí ọba yìí wípọ́ takon tó ń sọ ọba àmọ́mọ́ bó iṣọ́ ni ẹ́ o ṣíbà ní sí inṣá Allah so mo fẹ́ plé fún wa in tó fa ìdí ọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ mú ní ó pé aláṣẹ ní mujtahid olófa ìdí tàbí rò pé káì ọ̀rọ̀ yí kọ́ ẹ̀ká ìmọ́lẹ̀ sí káwọn yẹn wà nínú àmàdájú lórí ọ̀rọ̀ náà so inṣá Allah ìdí kí n plé rẹ̀ tí bá plé rẹ̀ ó ṣeéṣe kí n tó rí wáìnẹ̀ díẹ̀ níwọ̀nba tí bá rí pé òkú omi tí mo sọ wípé ó ti sọ wípé ẹni tó jẹ́ alìmọ̀jútẹ́hìnde ẹni tó wípé tó jẹ́ olùgbìyànjú olùmàgbà tó lè gbìyànjú nípa àlámọ̀rí ẹ̀sìn kò yí báyìí nísìn yìí ibi tó ti sọ wípé kódà sọ bá fi wàláhì ọ̀rọ̀ burúkú gbà lélẹ̀ wàláhì mo fọ́nà bà gbọ́ra wàláhì ọkùnrin yìí ó ń ba ẹ̀sìn jẹ́ gan ó ń da ẹ̀sìn rú gan ṣe bá nìsìn ìlànà míì tó yàtọ̀ fún lànà súnà nábì ìlànà míì tó yàtọ̀ fún lànà sálà òun náà ló gbé wá tó ń pèpè sí abẹ́lọ́wọ̀n bá líkẹ́ lápọ́nà bá òyí bá ní sẹ̀sọ́ kọ́lọ̀bà lè kílá kí ó mọ́ jẹ́ kí ó tán sí orí aburú tó ń ṣe torí pé tó bá tán sí bẹ́ẹ̀ wallahi jama'a ó ní ewu fún gidi gan ó lè ewu fún gan náà ṣe kó ti kọ̀nẹ́jà tó pẹ́ àyú náà bismillah Ẹgbẹ́rẹ̀ pàtàkì jọ rẹ̀ yìí ẹ̀dá kò mọ́mọ́ aláṣẹ sọ wípé sẹ̀rọ̀kí mujtahid tó wá mẹ́sí ijtihad ó ní pé sẹ̀rọ̀ pé ibi tí ò bá ti sẹ́rì pé ẹ̀rí kan tó gé kì ní ìpọ̀ òun rèé ló ti lè ṣe ìṣtihad pé tó bá yẹ kó bá ṣe ìṣtihad tó bá ṣe ìgbìyànjú lórí alámọ̀rí ẹ̀sìn kan láti mú dájọ́ jáde tó bá yẹ pé ẹ̀rí ti wà tó tako ìṣtihad ẹ̀ tí ń ṣe yẹn pé ó gbọ́dọ̀ padà sí di ẹ̀rí kí ẹ̀rí ti wà pé kíní yìí o bí dájọ́ rẹ̀ ṣe ríre pé ó pọ̀ nídìí kó wulẹ̀ ṣe ìṣtihad kankan lè má padà ó lè à tí ó rí ẹ̀rí ó lè mọ́ padà ó ní tó bá jẹ́ mùsùlùmí kò sí nǹkankan ó lè mọ́ padà sí ibi ẹ̀rí mo rò pé agbọ́ ó tún bá kẹ́ tuntun rewind dáadáa kẹ́ lè gbọ́ dáadáa wàláhì ọ̀rọ̀ burúkú pátápátá gbà lélẹ̀ kò sẹ́ni tó sọ orí ẹ̀rí láyé wípé mùsùlùmí yóò rí ẹ̀rí dẹ̀lílù tó hàn gbàgàdàgbàgàdà láti mú ìdájọ́ kan jáde wípé bí nǹkan ìṣerí nínú ìdájọ́ ṣẹ̀ríà ni lẹ́yìn náà ẹ̀rí wá hàn sí àbíwáwá rẹ̀ ni fún ní àwọn àlàyé àbáwọn ẹ̀rí pé à ẹgbẹ́ sọ yíò ó yapa o ẹ̀rí lélé ẹ̀rí lélé ó ló lè má padà ó lè má bá lọ báwọn náà ó lè má padà sí di ẹ̀rí yẹn ó lè má bá lọ báwọn náà ó ní kò sí nǹkan tó bá jẹ́ mùsẹ́hìd tí ọba tí ọba ti jọ́rọ̀ àkídà ó tí

innama huwa mujarradul hawa ìfẹ́nu lásán lásán nìkan tí ń sọ wallahi innama huwa qawlun la yad'abuhu dalilun la min kitabillahi wala min sunnati rasulillahi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ lásán tẹ́rì kankan ò support ẹ̀rí kankan ò gbé nínú tí ọlọ́run bá tinú súnà nẹ́bì ni wípé ká sọ wípé mujtahid ń kọ́ olùgbìyànjú nínú àlámọ̀rí ẹ̀sìn so ibi àkídà kò lè ṣe ijtihad débẹ̀ níbi àṣìkáàmù ní kẹlú sí ìṣíyàn níbo ni yawa aina dalil aina dalilu ka ala hada ya ya adu Allah níbo lè rí rẹ wà lórí ilé báyìí wọ ta ọlọ́run ọkùnrin yìí aina dalilu ka ala hada wallahi alazim ọ̀rọ̀ kan tó ẹ́sùn ẹni tó bá jẹ́ olùgbìyànjú

kò nídìí à ń bínú orí kò ní báyìí sí yìí kò nídìí à ń kanra eléyìí ẹyọ kan spíkà táàrí náà òun náà níbi tó dé gbogbo ẹni tí ó sì fẹ́ náà yóò padà gbọ́ pẹ̀lú spíkà ẹyọ kan náà kò ní báyìí sí yìí so kí níbi ọ̀rọ̀ àkídà kò lè ṣe ìṣìhádù débẹ̀ níbi ọ̀rọ̀ àkáàmù nìkan lè ṣe mọ́ ṣe ìṣìhádù fún wa ní dẹ̀lìlù ìbòlà rẹ̀bì ti pín báhùn ìbòlà rẹ̀bì ti yọ áyà kùrán ló lọ sọ bẹ́ wípé mú ṣẹ́ìdù ó láǹfààní àti ìṣìhádù níbi ọ̀rọ̀ àkáàmù àmá kò gbọ́dọ̀ ṣe ìṣìhádù níbi ọ̀rọ̀ àkídà níbi ọ̀rọ̀ àdìsọ́kà kò gbọ́dọ̀ ṣe ìgbìyànjú débẹ̀ níbi ọ̀rọ̀ àwọn sẹ́tà ń bèrí kìríkì ara ṣe nìkan ló sílẹ̀ ẹ̀ yí fún ilẹ̀ nínú kìtàbà ti nínú Al-Qur'an àtàdìsànẹ́bì

tẹ̀kọ́dà tẹ̀kìlìdù kan bẹ̀tọ́ pé wájìbù ni àbí ẹ̀kọ́ni sáàrù wájìbù ni tẹ̀kìlìdù kan tẹ̀kìlìdù ẹlẹ́kejì ní ọ̀dá òun ni àtẹ̀kìlìdù àìmà kéèyàn máa tẹ̀lé èèyàn ní tẹ̀lé afọ́jú tó ẹ́ pé kódà kó rí pé ẹ̀rí takò báyìí kó fẹ́ àyà kùránì rẹ̀ gbàgàdàgbàgàdà báyìí kán àwàdì àdìsà nẹ́bí rẹ̀ báyìí kọ sáyà rí pé lóò ìtẹ́ni ìbá ti ṣe náà lọ́mọ ṣe kọ̀bá àtakò àdìsì kódà kọ̀bá jẹ́nu náà ní lọ tẹ̀wọ́ àyẹ̀mọ́ sọ bẹ́ẹ̀ pé kódà náà àwọn bàbá wọ́wọ́ àjọwọ̀ náà ni eléyìn òní tàkìlì tó burú al-madhmum tí ó dá ní ẹ kò yí báyìí nísìnyí so now eléyìí tàkìlì yẹn náà ọmọ ìjàbàtà se mú fi ọ́nà bá búra bá bálà mú kọlìdú ní ẹkẹ́ ń tẹ lọ́kùnrin ní tẹ̀rẹ̀ a kò lè gbìyànjú nínú ọ̀rọ̀ ìbára tán fọkà sí anábi ni idha hakama al-hakimu fajtahada fa asaba falahu ajran ní tánàbí sọ ni anábi ní tí ẹni tó tó ìgbìyànjú ṣe nínú alámọ̀rí ẹ̀sìn tó bá gbìyànjú tó bá ṣe kò ń gẹ òfin ọlọ́ọ̀bá yóò gbalada méjì níbo anábi ti wá sọ wípé nínú àkáàmù ló ṣe ṣùgbọ́n ọba àdékẹ́lá sànú wa nítorí àsìkò wa mo fẹ́ play nǹkan kan bí báyìí àmúdẹ̀ tí ń play rẹ̀ lọ́dẹ̀ tí ẹni mo wá fẹ́ rewind ẹ̀ díẹ̀ sí kò sáà wàláì ìdọ́kùnrin ọ̀tá ọlọ́run yìí sọ fún sí ni ó ní pé nígbàtí aláṣẹ sọ fún pé tí ọmọ ẹgbẹ́ tí mujtahid bá ṣe ijtihad tó padà wá rí ẹ̀rí tó hàn ẹ̀rí tó clear rí pọ́tako ijtihad ẹ̀ kò yẹ kó tó ṣe ijtihad mọ́ yẹ kó padà sí di ẹ̀rí ó ní kò sí nǹkan kan kọ́mọ bá lọ ó ní nígbà tó bá jẹ́ mujtahid ẹ̀rí ò bá ó lè má padà sí di ẹ̀rí kọ́mọ bá ń ṣe lọ ó ní so oníṣọ̀bá ti dọ́rọ̀ àkídà wàláhì wàláhì eléyìí báyìí ọ̀rọ̀ burúkú báyìí àníṣẹ́ pé mùsẹ́yìdì ṣe ó ṣe fatuwa báyìí lórí ìṣìhádù ẹ̀ ẹ̀rí padà wá hàn sí pé in tó ṣe ẹ̀tako súnnà ó tako àyà kùránù ó ní kó dàkọ̀ bá rí olóre máa ó ní kò sí nǹkankan ó lè máa bá lọ ó ní kò sí nǹkankan kọ́ máa ti ń tẹ́ lọ́wọ́lọ́wọ́ báyà ìyẹpẹrẹ tó lágbára ni ẹ jẹ́ kí mi rí wáìdì ẹ̀jẹ̀ ìjàre so kí o fẹ́ ká tútù gbọ́ dáadáa ká lè bá mọ̀ bí ọkùnrin yìí bó ṣe jìnnà sí ẹ̀sìn tó bísmìlá ìjá farabalẹ̀ dáadáa Ẹgbẹ́rẹ̀ padà sí bẹ̀rẹ̀ yìí. Ẹgbẹ́rẹ̀ ẹ̀rọ tí ò bá sáré ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ tí ò bá padà tí ò bá padà kò gbé níṣó ẹ̀rọ kò gbé ìgbẹ̀fẹ̀ ẹ̀rọ tó wà lórí ìgbà yìí tí ò padà àmì tó lórí àtúndé lórí ti wà láti ẹ̀rọ ìgbẹ́ yìí ẹ̀rọ ẹ̀rọ. Èrí bùkún rẹ̀. Ṣẹ́gbọ́n, láti lẹ́rìn burúkú yìí rẹ̀ ni wà láì. ẹ̀rí àlórí lórí lórí social media ń sìn ẹlẹ́rìn wèrè ni wọ́n ń pè ẹ̀dàkù iná ni hamidu fi sọ yí pé nǹkan bẹ lára rẹ̀ pé yóò máa rẹ́rìn bí bàbá fọwọ́ lè láàrin kí lọ́kẹ́rin bí nìsì ìbàjẹ́ni tọ̀ wá bèèrè pé ẹ̀dàkù ṣe bóhun ṣe wà yìí mú lòun ni tó yẹn ń bèèrè wípé à ah, tó bá ti jẹ́ pẹ́rì bá ti hàn ó yẹ kí mú padà sọ pé nígbà tó ọ̀dà ṣé mùsùlùmí wà lòun báyìí nítorí ìṣìyàdì rẹ̀ fi yọ̀un báyìí ṣé mùsùlùmí lòun ni ó ń gbìyànjú wà kí lẹ́rin ẹ̀ráhùn ṣé mùsùlùmí ní mí mùsùlùmí ní ẹ sọ ẹ ṣe mùsùlùmí èyí ò tí ìfẹ̀rin lọ kò tí ìfà kéèyàn máa fẹ̀yìn burúkú kéèyàn kan máa fẹ̀yìn òṣì kí ní fẹ̀yìn sí báyìí nìsìn kí ló fa òun náà lè yóò fi lé tẹ́yẹ bá rọrọ̀ tẹ́yẹ bá rọrọ̀ gbà mí èyàn máa ń rò pé síkèsí pé irú ìyàtọ̀ jẹ́nu ẹ̀wọ̀n ní Egypt síkèsí kó ti fọ́ bá làkáyì rẹ̀ because kí ló tẹ́rìn ìdílé àtọ̀rọ̀ tó tẹ́rìn nígbàtí aládé ó padà máa pè ní sí sọ́hìbù dọ́hàt ẹlẹ́rìí òṣì <laughs> ẹlẹ́rìí àfẹ́ ẹlẹ́rìí ẹ̀rín títì máa rí wàlá ẹ̀rín kà ní ẹ̀rín burúkú ẹ̀rín àbòsí ẹ̀rín kà now bàbá ní bàbá ní ọgbọ́n tó fi ń dáwọ́ bo reality ni so ẹ̀rí pé bí báyìí ìbàtà aláṣẹ́ bí lè rẹ̀ pé ṣé mú ṣẹ́ ìdí lòun ni o <laughs> ń gbìyànjú o ní gbìyànjú ìyẹn pé mú ṣẹ́ ìdí Ọ wá fi ẹ̀rin yẹn ó kàn fi ẹ̀rin yẹn ó fi bò mọ́lẹ̀ ó fi ẹ̀rín yẹn ó fi bò mọ́lẹ̀ ó fi stabilize ara rẹ̀ lórí nǹkan tó sọ so báyìí alhamdulillah so ah nígbàtà wa ń bá ọ̀rọ̀ ìjìhádù lọ so wá ti sàlàyé májẹ̀mú alákọ̀ọ́kọ́ torí àsìkò wa ẹjá sàlàyé májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì náà tí ẹni tó gbọ́dọ̀ jẹ́mù ẹn tá pè ní mujtahid àbí kátó pè ní mujtahid ẹlẹ́ẹ̀kejì tá lára rẹ̀ gbogbo àwọn nǹkan ilódẹ̀ kéèṣe pé dáwà pé ó gbìyànjú náà nínú nǹkan márùn-ún ní mẹ́ta kódà bọ́ bá ní mẹ́rin àbọ̀ tó bá ní mẹ́rin àtàbọ̀ wà láìkè tí pé because àbọ̀ tó kù nǹkan tó lè ba nǹkan jẹ́ ni àbọ̀ tó kù ń gẹ nǹkan ni àrí bàbá ẹlẹ́kùn qualify ìyẹn wọ́n gbé fún kò qualify ó tún padà ó tún padà ó tún padà wá lọ́dún mi ó tún padà wá dìfẹ́ndì gbogbo àwọn ìkàtọ́ ẹkò dìfẹ́ndì tó bá tí kò já pátápátá wọn lè fún ọ bẹ́ẹ̀rẹ̀ ní tẹ́ẹ̀mà fẹ́ di doctor tẹ́ẹ̀mà di phd holder tó bá tí dìfẹ́ndì gbogbo tó ẹkò dìfẹ́ndì tó bá kù díẹ̀ báyìí àwọn tó supervise ẹ àwọn professor tó sọ́rọ̀ ẹ̀sẹ̀ wòdò apadà àbí ẹ̀kọ́ ní sáàsì kéré àhà ó tí tó di kìíní ṣe bá nìsì ọ̀rọ̀ mùsẹ́ ìdí tó ní agbára yóò wélé táwọn ìlọ kò yẹ torí gbogbo àwọn mẹ́rin mẹ́lìkì wọn àti ẹ̀mọ́rún tákì wọn wàláì ó wà ridiculous kẹmẹ́kẹ àwọn mẹ́rin mẹ́lìkì lé professor because àwọn professor tó ń kẹ́kọ̀ọ́ nínú gígé kan nínú ìmọ̀ kan nínú àwọn mẹ́rin mẹ́lìkì ó tún lè di professor nínú ìmọ̀ kan nínú ìmọ̀ tí wọ́n táwọn inú mẹ́yọ kan bẹ́ tó ó tó wá ní ìwẹ̀já so kọ́nà kí yóò sànù wa now ìgbà tán bá ọ̀rọ̀ lọ níbi ẹlẹ́ẹ̀kejì wọ́n ni àyẹ́ ما يتعلق بصحة الحديث وضعفه كمعرفة الإسناد ورجاله وغير ذلك wọ́n ní májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì táàrí lára ayàn tó wọ̀rọ̀ pín sára ayàn kátó pẹ̀lú jẹ́ ní pé àyà àrífà máyà tààlákú bí sí àti hadith irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ nímọ̀ nípa báwo ni hadith kàmàrífàtì isnad wọ́n ní gẹ́gẹ́ bí ìmọ̀ nípa àwọn tí wọ́n ń gba ọ̀rọ̀ wá àwọn náà ń pè ní isnad isnad bí ọ̀rọ̀ chain chain of narration isnad yàrí ó ní bí ọ̀rọ̀ sí ń ra wọn bọ́rọ̀ sí ń so mọ́ra wọn kí tó fi dọ́dẹ̀ tó lọ́rọ̀ agbọ́dọ̀ ma ma'rifatul isnad so eléyìí báyìí ìmọ̀ ńlá ni ìmọ̀ ńlá òun náà ni ma'arifatul isnad so bákanáà wà rijalihi èyàn tó wá gbọ́dọ̀ mọ̀ àwọn èèyàn tí wọ́n wà nínú isnad kọ̀ọ̀kan pé lágbájá yìí mo mọ̀ ìtàn ìgbésí ayé rẹ̀ tẹ́rí ma'arifatul rijal àti ma'arifatul isnad wallahi ìgbésí ìmọ̀ kékeré ìmọ̀ tó yẹ́ sí pé ibùdó mọ̀ ńláńlá ni téèyàn ma wẹ̀nú ẹ̀ lọ tó ma wẹ̀nú ẹ̀ lọ ni nítorí pé ẹnì kọ̀ọ̀kan náà wọn rìjáàlì ó gbọ́dọ̀ má tàríkù ẹ̀ ìtàgbésí ayé rẹ̀ ìjọ tó kú ní kí ló pàtàkì ẹmọ ìjọ tó wọ́n bí so that nígbà tó bá sọ fún wa ipò òun bá lágbájá láyé a lè mọ̀ bọ́yọ́ bá àbí ọba pé a mo gbọ̀rọ̀ rọ́dọ̀ lágbájá àwa wò pé nígbà tó sọpọ̀ gbọ̀rọ̀ rọ́dọ̀ lágbájá tí wọ́n ti bí ọ̀gá nígbà tó lágbájá ń tẹ̀mí táàfì mọ̀ bọ́yá lóòtọ́ lóòtọ́ ọba aláyé àbọ̀ ọba aláyé nítorí pé tọ́ ọba ti bá aláyé ọba lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹ máa wò nísìn èèyàn tí ó jẹ́ tábì kọ́ ló ń gbọ́rọ̀ lẹ́nu ànábì báwo wá láti mọ̀ pé èèyàn jẹ́ tábì láì mọ́jọ́ tí wọ́n bí ṣe ń péjọ́ tí wọ́n bí láti mọ̀ pé ẹni yíò inú sọ̀hábà lákàsí inú tàbí ìlákàsí òun ni gbogbo ẹni tó bá ti bí nígbà tánàbí ti kú tábì ẹni àìbẹ́ẹ̀kọ́ ni tí ò bá nẹ́bí sọlọ́sọlọ́m láyé ẹ̀dàkùn tàà bá mọ ọjọ́ tí wọ́n bí tó bá lóhun wá tàà bá mọ tàríkh ká mọ ìtàn dáadáa ló jẹ́ pé ẹni tí ó bá jẹ́ muhaddith ọgbọ̀rọ̀ jẹ́ muharrikh ọgbọ̀rọ̀ jẹ́ tó mọ́ta tó pé ìtàn ní nǹkan tó sì ní nǹkan ṣe púpọ̀ ní bí bá ṣe mọ hadith mọ̀tàn ìgbésí ayé rẹ̀ o mọ̀ bóyọ́ bá ànẹ́bì láyé àbí ọba láyé tòótọ́ tí ó kó tó lè sọ pé ní yìí ká tó lè fi rẹ̀ pé ẹni yìí ń tòótọ́ o ó gbọ́rọ̀ ìrìn ànẹ́bì akọ́gbọ̀rọ̀ mọ́ ìtàgbésí ayé ìjọ tó bí ó sì gbọ́rọ̀ mọ́jọ́ tó tó kú ni wípé kọ́mọ́ jẹ́ sí pé nígbà tó ìgbà tí ó fi padà kú ẹnìkan tí wọ́n padà wá bí ẹniyàn ọba láyé ẹni tán wá

lẹ́yìn tó bá mọjọ́ tán bí tọ́ mọjọ́ tán gbogbo ilé ìtàun wí ẹ̀dàkùn yíbo ní yàbàdá jí gbogbo yìí ṣẹ́rí wàláhì ṣẹ́rí àwọn èèyàn àwọn èèyàn kan ń bà mọ̀ jẹ́ láwùjọ wa tàwà yìí ni pàápàá jùlọ ọ̀tá àmọ̀ lọkùnrin ló fi ibi ìmọ̀ hadith wọn lọ wọ́n wọ́n kọ àtàríkù sọ̀gbìn nípa ìtàn àwọn èèyàn tí wọ́n ṣẹ̀mí síwájú wọn ni wọ́n tó kọ àtàríkù kẹbíir lẹ́gbẹ́ Imamul Bukhari sọ wípé àwọn ọ̀nà nìkan láyé tó nítẹ̀ nínú ìsìláàmù táwọn kọ̀tán rẹ̀ pé ẹnìkan máa ń bẹ láyé nínú àwọn tó ti ṣẹ̀mí sáájú tó yẹ pé ó nítẹ̀ nínú ìsìláàmù tó ní ìtàn àbó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn táwọn kọ̀tán rẹ̀ táwọn òjẹ̀mọ̀tán rẹ̀ kò yí bá ní sí kí ló fà nítorí pé tó bá mọ̀ tàwọn èèyàn ò lè mọ ìjẹ́ ẹni yìí ìjọgbọ̀n ọ̀rọ̀ lágbájá àbí ọ̀gbọ̀n ọ̀rọ̀ lágbájá báwo lẹ́ni ṣe rí lẹ́yìn tó wá mọ̀jọ̀ níjọ́ tán bí ìjọ tó kú tán ọgbọ̀rọ̀ mọ ìtẹ́ ibo ló sẹ̀mí ìgbà wo ló fi gbèlú báyìí àwọn ìlú wo ló káàkiri ń gbèsè ayé rẹ̀ nítorí gbà tí ó bá mọ̀ sọ pé òun gbọ́rọ̀ lẹ́nu báyìí dáàsì mọ̀ pé ní ẹbá sọ́rọ́ ló ń gbé àdẹ̀rí pé nù tẹ̀rẹ̀ ò bá sọ́rọ́ ní gbèsè ayé rẹ̀ àwọn wo ló bá láyé àwọn wo ló bá ṣọ̀rẹ́ àwọn wo ló bẹ irú èèyàn wo ni irú èèyàn wo ni ẹ̀hún gangan jẹ́ sókùrọ ni àbẹ́yìn olódodo lágbọ́rọ̀ mọ́ ìtẹ̀gbésí ayé àwọn èèyàn dáadáa wẹ́bá ní sí bákanáà táàbá mọ́ta àwọn èèyàn majhulul hal

akàtà lọ pé Ibrahim bùn Isa tàní jẹ́bẹ̀ àwa wákan rẹ̀ fá àrítẹ̀kùn ọ ẹ̀zìsì kọ̀ ẹ̀zìsì bóyá wọ́n fabricate ó kọ yẹ ni bóyá wọ́n kàn kúkò kọ lásán ni wọ́n kúkẹ̀ ni àmà àbẹ́wọ́ ni so a gbọ́dọ̀ ma ìsírí ẹ̀ ló fi jẹ́ kí gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ mu adis làbúdà àyàkúnà mu àríkàn mu ṣe bá ní sí elé ló ní ṣe pẹ̀lú ìtàn elé ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ isnad àtọ̀rọ̀ rijal mo wá fi Ọlọ́run bá búra mo fi Ọlọ́run bá búra mo fi Ọlọ́run bá búra èmi ò mọ̀ hadithu kan tí yàbàtà mọ̀ ẹyọ kan tí yàbàtà mọ̀ pẹ̀lú isnad láyé isnad yẹ kọ̀rẹ́jì kọ̀kọ̀rẹ́jì o isnad yẹ dá o kọ̀ dá o àní kódà kọ́kà àbùkà èmi o ìsinádùn yẹn ìsinádùn yẹn dá akọ̀ dá ìsinádùn yẹn lálàáfíà kọ̀ lálàáfíà èmi o máa àdíṣẹ́ ọkà sísá jíjà bàtà mọ̀ pẹ̀lú ìsinádùn ẹ̀ kódà alhadisul awwal nínú arba'in nawawiya arba'in nawawiya hadith alákọ̀ọ́kọ́ hadith umar ibn khattab innamal a'malu bin niyyat jabata tó bá ṣe dàbí rọ́ tẹ̀bí ìsáàbí sọ̀rọ̀ kan láàrin pé ẹlòmí lè máa rò pé ẹ eh, wípé kẹta ni wọ́n fi ń bù máa ni wọ́n fi jẹ́ nìkan eléèjìmọ̀ àwọn ẹ̀lẹ́sọ̀dún ni eléèjìmọ̀ fún ìlànà ìyẹ́gí sí ta next week mo fún ìní grace ẹ̀dí next week mo ti ní ẹwà járọ̀ mi lálẹ́ yìí ẹ̀ẹ̀fẹ́ járọ̀ mi ẹ̀tún wá bìkà kún ẹni kí jàbà dákọ́ ka àdíṣù alákọ̀ọ́kọ́ ṣẹ́gbẹ́bà tí mú ní ṣàlẹ̀ ìjọba ẹ̀kọ́ sáré tètè lọ mọ́ra wọ́yẹ̀ lè ha ní orí rẹ̀ dọ́ta kò lè ha ẹ̀ gbogbo síwájú kẹ Musa ní kò ní límà jami'ul ulum wal hikam bó ṣe gbajúmọ̀ tó láyé jami'ul ulum wal hakam falamma azagu azaga Allahu qulubahum kùránì bá bó ṣe gbajúmọ̀ tó láyé falamma azagu azaga Allahu falamma azagu azaga Allahu qulubahum Fàkọ̀dá ọ̀dọ́mọ̀lá láyé fàríyà, fíríyà, onífàríyà fakọ̀dìbà hátàwò ní fakọ̀dìbù ìtàwò fọwọ́ òṣùwọ̀n kankan ní sọ́rùkù kò sí ibi tó wọlé sí ní gbogbo òṣùwọ̀n sọ́rùkù ta ní gbogbo báàbù 35 kò sí ibi tó wọlé sí wàláì very very poor indeed jàbàdá ṣe kó ti kú lórí jù wàláì so ẹ̀dàkùn níbo ní ọmọ ẹ̀rí ihe ní ìmọ́ bàjẹ́ nù ìmọ́ ti bàjẹ́ tí jàbàdá bá jẹ́ mú kí ní wọ́n àwọ̀ jẹ́ náà àbá kí ní ìjẹ́ ẹ̀kẹ́ ọjẹ́ ilé àwọn àdára jẹ́ mùsùlẹ́ yìí kí ní ìjẹ́ ẹ̀kẹ́ ọjẹ́ ayé bà jẹ́nu wàláhì ìmẹ́ni yẹ́rí yẹ àrí ọ̀lẹ́jì wàláhì so irú ẹni báyìí kẹ́lẹ̀ bá mọ̀ pé tàbá sọ pé kíyàn mọ ìsinádù kan mọ́rò pé jàbàtà mọ ìsinádù wà láì àmì yàtọ̀ fún bẹ́kọ̀ mẹ́ àmì kò lè ka ìsinádù kò lè ka bèlè yọ mọ́ kò lè ka ìsinádù ẹwọ́n mú ìsàlàyé ìntánpẹ̀ ní ìsinádù àwọn nǹkan tí yàn gbọdọ̀ mọ̀ ń pa mọ́kànlá sàlàyé sókí wàlọ́yìn sókí nìyẹn kò tí yẹ báyìí ọkẹ̀ jújù báyẹn lọ ṣùgbọ́n bí láti máa mọ́kàn sàlàyé nǹkan kékeré tábìmọ̀ wípé ìjẹ́ ni yìí sáti ẹ̀ lé pé sórí òṣùwọ̀n tàà sọ yìí tọ́bàjẹ́ wọ́n sọ pé ilmu rijal àà àbá ìmọ̀lánà ilmu rijal pé bá rí sí eléyìí lóhun wàláì mú fọ́ ọlọ́bà búra wàláì wàláì tí bá fún jàbàtà ní kwẹ́ṣẹ̀ márùn lórí ọ̀rọ̀ hadith wàláì tó fún ní márùn lórí ọ̀rọ̀ fíkì kò ní gbẹ̀rẹ̀ ọkàn

wàláì mú bọ́lọ̀ bàbúrà kí wáṣẹ̀ kan lọ́kà dájọ́ tí sẹ́gbọ́n bá ipá ẹ̀kan lọ́kà yẹ́ lè ṣe mistake wàláì mú bọ́lọ̀ kéèṣẹ̀ kan lọ́kà kí wá ṣe kéèṣẹ̀ ti kan ló ti kà ń lè kéwú Wednesday ó tún kà ní lecture Sunday wàláì bí ajima ìwò ajima ajima a máa bí ní kéde mùdọ́rì ọkùnrin burúkú yìí kọ máa fọ àlà ajima ọmọ sinadu ọmọ rijal sì ń pè ní we're sì down dáhùn wàláì it's ìsù ń dáhùn ọ̀tá ọlọ́ àwọn èyí ṣe lójú dìnà àwọn pè pé ah, àwọn jabata àwọn ọmọ rẹ̀ ń pè ní ah, mọ̀ wájí ah, casually ó ti wọ́n ìmọ̀ orùpa ọmọkún mẹ́kọ̀ọ́ bí ti ẹni agbọ̀ ìmọ̀ mẹ́gbẹ̀yẹ̀ kẹgbẹ́ amukun mẹ́kọ̀ọ́ bí jẹ́ ló pè wá ní mo ti yí fún ẹmọ ẹ̀gbọ́ ni ẹ̀ẹ́sọ́ ń kíọ̀ ní fìdáúnà náà bó ṣe sọ káṣúàlì náà pé àbáwà jọba sọ̀rọ̀ lé ní eléri burúkú ayáta kìíyàmà fìdáúnà ìbìlìsì oníbílì ayé kèfèrí ẹlẹ́bọ tí ó ṣe gbére nù náà wà ní mo ti yí fún ẹ̀ká ọlá ìṣẹ́rí ṣẹ́ráwọn èèyàn kan mẹ́tọ́ pé ó yẹ kíyàn fi wọ́n hàn bọ́n ṣe rí ni ordinarily wàláhì tí ẹ bá ṣe kéèsì jàbàtá èmi ò kí ń rí báyìí kí mọ́ yàyàn bólẹ̀ tó but jàbàtá kódà kí bá tó mọ́ tí mo lè ṣe báyìí lọ because eléyìí báyìí o wàláhì wàláhì eléyìí báyìí ẹ̀hàn nìyàn kan ni ẹmọ̀ ẹgbọ̀rọ̀ jí kó mọ́ lẹ́bù ààrẹ wàláì pàlọ́wà misleading gan ó kàn sọ àwọn èèyàn nù gbogbo tí ò tó náà pẹ́ra rẹ̀ wàláì kí a máa sọ fún olóhùn ní ìtẹ̀ sí ìrùmọ́ ó níbi tó wọ́n hẹ́mì tó wàláì ẹ̀rẹ́ tó kẹsẹ̀ gbéraga níbi tí mi bá mà dé yóò escaping strategy níyùn ọgbọ́n àti sálọ ni gbogbo wa lámọ́gbọ́n káfẹ́rẹ́ sẹ́nu nígbà tí tẹ̀fsíìrù ọba ti gbé ní onídìí tẹ̀fsíìrù ìjọ tẹ̀fsíìrù bá ti gbé náà wọ̀gbẹ́ ẹwàwò ẹwàwò ẹwàwò ìṣẹ́ ìsọ́lù fèmí nìrẹ́ o wọ́n èlò àfà ọmọ èlò àfà èlò àfà èmi kọmọsọ́ o èmi nìkan kọmọsọ́ ah, ìwọ nìkan kọ́ àbí ọkọ́ lọ sọ rárá ń gbèsè ayé rẹ̀ kí ẹmọ lọ kóhun nìkan kọ́ lòun sọ bí ìgbà kóhun náà ń dá ìgbẹ̀sẹ̀ sọ ẹmọ bí kí ẹmọ tí mọ̀ tọ́rí wà láì And ẹ̀bẹ̀ ṣe sátìmẹ̀ntì nù nígbàtọ́ dárù náà yìí mú ní ọlọ́wọ́ bó wo dárù mínà ọba ń bẹ̀ mọ́wùlẹ̀ sọwádọ́dẹ̀ bí yẹ wo dárù mínà yọba ń bẹ̀ péjì lọ́kẹ̀lẹ̀ yàtọ̀tọ̀ wọ́n ní ẹ̀dàkùnjá máa bọ́rọ̀ lọ torí eléyìí báyìí torí àsìkò wọ́n ní ya'ni la budda awwalan min ad-dalalati dalalatu al-hadithi wọ́n ní ọ̀ràn yẹn ní lákọ̀ọ́kọ́ náà nínú àwọn ìtọ́ka káàkọ́ rí dalalatul hadith pé hadith tí ó fẹ́ lò lórí nǹkan ó tọ́ka sórí nǹkan tí hadith ó fẹ́ lò ó bá nǹkan tó ń sọ mu wàtániyàn ẹlẹ́ẹ̀kejì làbúdà mina síhà tàbárí ó tọ́ka sí nǹkan sọ tán ó tún wá gbọ́dọ̀ jẹ́ pé hadith yẹn lálàáfíà méjèèjì yẹn tó bá fẹ́ lò hadith gbọ́dọ̀ lò lọ́gbọ́dọ̀ wò alákọ̀ọ́kọ́ dalalatul hadith kárí pé hadith yẹn tọ́ka sí tó ń sọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni síhàtul hadith kárí pé hadith yẹn ó lálàáfíà ìgbà yẹn látò gba ìntọba sọ nípa rẹ̀ wọlé so wọ́n ni fa'in lam ya'rif ma yata'allaqu bi sihhati al-hadith wa da'fihi falaysa bi mujtahidin wọ́n ní bẹ́yàn ọba ti nímọ̀ nípa báwo ni hadith ṣe ń lálàáfíà àti báwo hadith ṣe ló ṣe ń lẹ báwo ni da'fu ẹ̀ wọ́n ní rẹ̀ báyìí kése mujtahid wàláì wọn bọ́lọ́bà búra jàbátá ọmọ àdíṣù kẹtọ́lọ́ àbílẹ̀tọ́lẹ̀ àyàfílẹ̀ táwọn àyíma bá ti sọ àáfà àti sọ àáfà yọ máa kàtíra tí a mọ́ àdíṣù ẹgbẹ́ ṣe kàlẹ̀ bá lọ́dọ̀ àáfà rẹ̀ wọ́n lè dọ̀ àáfà ní ti ń gbèsè ayé rẹ̀ ìwọ́ ìwọ́ lè sọ àáfà àdíṣù ọmọ tó fi ń ṣe gbogbo àwọn àdíṣù ẹpá àwọn àfà àti dájọ́ lé lórí yọ àmọ́ ní àdíṣù yẹn náà gbọ̀n ìfún níná èmi ní kẹ́kọ́ mọ̀ wí bẹ́ẹ̀ o ah, <laughs> wàláì <laughs> ìwọ́ kọ́ lọ wí bẹ́ẹ̀ rárá ebi ní kankan wíbẹ̀ o ṣe kàlàlìbáni náà wíbẹ̀ ìrọ́ ní pàpá ó yẹ kọ́ sọ pé ṣe kàlàlìbáni ló wíbẹ̀ o yà ní ebi ní kankan ìwọ nìkan bó ìwọ wí rí lẹ́yìn ìwọ ní kọ́ọ̀lù ni ẹ̀mẹ́ gbọ́rọ̀ sí ni wàlá ẹ̀mẹ́ ọ̀rọ̀ burúkú wàlá ìṣàláì àmàdárì wàláì ẹmàrí ebi ní kankan wíbẹ̀ o ṣe kàlàlìbáni náà wíbẹ̀ mọ́mọ̀ sọ láyéláyé rẹ̀ mọ́sàn máa wọ́n nìkan kọ́ ló wí bẹ̀bá òun ó sínú àwọn tó wí bẹ̀ tẹ́lẹ̀ ọ fẹ́ katira ni ìwọ́lẹ̀ olóṣẹ́ tẹ̀síhùl hadith ó tó bẹ́ẹ̀ ni wallahi bá má gbé hadith kawájú rẹ̀ báyìí tí ò bá ti lọ wo tíra yìí táwọn àfáà ti ṣèdájọ́ lórí ẹ̀ pé amúra bìmẹ́rin sọ pé àdíṣẹ́ wà sọ̀hí àbúwà dùnayìn pẹ̀lú ìjíbáyì pẹ̀lú ìjíbáyì àbí Sheikh Muqbil sọ pé wà sọ̀hí àbúwà dùnayìn àbí Bukhari sọ bẹ́ẹ̀ àbí Tirmidhi sọ bẹ́ẹ̀ àbáwọn yìí ma tó ti kọjá lẹ́mọ́ Ahmad tó àfà rẹ̀ Yahya bin Ma'in sọ pé kìnníkan Imamu Ali al-Madini sọ pé tí ò hadithu bukhari gan ọfẹ́ tó àáfà rẹ̀ wàláì kò rírí kò gbọ́rí àìmọ́ hadithu ní mẹ́rin bukhari wàláì mọ̀ fọ́nà bàbára aládìsù àbí sọ̀rọ̀ yìí wàláì mọ̀ fọ́nà bàbára jẹba tó gbọ́rí taj zakariya dírẹ́bà jàbátá ni mọ́ ń gbé ọjọ́ kan bẹ nìkọ́ṣì kan bẹ èmi àtọ́mọ́ kan tán pè ní déjì báyìí tí wọ́n ti ẹ̀mọ́ bí kílé ó darí kọ rárá báyìí àwọn abá kí ó jẹ́ fúnmùsẹ̀ <laughs> tí mọ́ kí ó rọ̀gá rẹ̀ kọ́ àwọn nìkọ́ṣì lórí ọ̀rọ̀ wípé ìjẹ́tán bá rí oṣù nínú mi sáwà tí a wà nílùú tí e mo fi ọlọ́wà búra wàlọ́hì mo fọ́lọ́wà tí èyí pè jẹ́ ìlọ́gbọ́nọ́gbọ́ra ṣáàjù ṣàkàrí àtọ́jẹ́ jẹ́bà nígbàtà parí ló ń padà sọ fún pé wàláhì mo fọ́lọ́wà búra ó ní ah, o àríṣì ẹ́sì lálàáfíà náà mo tún wá fún ìgbà àríṣì ẹ́sì so kò gbọ́ rí ẹni tí ó ẹni tá gbádì sí jáde tí ò rí rí tí ò kọ̀kọ́ mà pọ̀sẹ̀ rí láyé ẹ́ tí òun ní ọmọ sí àbí bible hadith ẹni tó yẹ pé àdísì tó rí àdísì tó rí ní gbèsè ayé rẹ̀ ọ́dà ẹgẹ́ bí ìgbà tí ẹyẹ bá fi ẹnu kan omi tí omi wá jábọ́ dédé tó jábọ́ òun ni dédé tó rí nínú àdísì lẹ́gbẹ̀ẹ́ omi òkun wàláì àìmẹ́yà àdísì nù Bukhari jẹ́ kàkọ̀ gbọ́ orí from pali to pali ní gbèsè ayé rẹ̀ jámi parọ́

kálọ̀ ọmọ bẹ́ olóòtú ní ọ̀nà òjò ọmọ ẹ̀nà ńgbàtí wọ̀dá kan mọ̀ ìwọ lámọ̀ sọ pé yàwó ìwọ àbálafọ́jú ń pàfọ́jú lọ́wọ́ nìyẹn ọlọ́run sọ ọmọ wájáre wọ́n ní irú ẹni báyìí tí ò bá di sírò àwọn ọmọ táwọn yìí lọ́dọ̀ rẹ̀ kò kí ń ṣe mùsùtẹ́hìdì nìyẹn ẹ́ wọ́n ní lè annahu rubbama yahkumu tẹ́ fúnládì sọ̀híhù báyìí yóò ìtàkù yóò sì mú àdíṣe sọ̀híhù yóò fi ṣèdájọ́ wàlàbúdà an yakuna indahu ilmamun bí ilmi alhadithi wa rijalihi wọ́n ní ó gbọ́dù ìmá ìtẹ́ǹpẹlẹmá ìtẹ́ǹpẹlẹmá ìlàṣẹ́jù ìtẹ́ǹpẹlẹmá gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ nípa ìmá hadith àti rijalu ẹ̀ ó gbọ́dọ̀ tẹ́pẹlẹmá gan ó gbọ́dọ̀ tó ní má gan fa in lam ya'rif nam wọ́n ni wà ilmul hadith wà ilmul hadithi wà rijalihi aidan walillahi alhamdu mahfudun wọ́n ni ilmul hadith àti ilmul rijalu ẹ̀ tọ́ wọ́n ni bákan náà pẹ̀lú pàdúpẹ́ fọ́lọ́wọ́ bá nǹkan táwọn afá ti bá wa sọ ni faqad allafa al-ulama'u fi ilmul hadith ka ilmul mustalah àwọn afá ti ṣe tíra lórí ilmul hadith gẹ́gẹ́ bí tíra ilmul mustalah wa allafu fi kutubi rijal ma la yuhsihi illa Allah

fún wọ́n ti ma ma báwo ni hadisi lálàáfíà sí àti báwo ló ṣe lẹ sí bìrùjúì àwọ́lálìlà rìjà alákọ̀ọ́kọ́ dẹ́kọ̀ọ́dé ní pé ẹwò yẹ sáwọn èèyàn tó wà nínú hadisi yẹn alhum ti kọ́t àmìlà sẹ́ni tó ṣe gbọ́rọ̀ lọ́dọ̀ wọn ni wọ́n sẹ́ni tó ṣe fọkàbalẹ̀ lórí ni wọ́n àbí wọ́n sẹ́ni àìsó papọ̀ ń bẹ láàrin wọn ìǹkìtọ́rù pẹ̀lú pé wọn bára wọn láyé ìǹkìtọ́rù pẹ̀lú pé wọn gbélù kàkànáà kò yẹ báyìí sí nǹkan tí a tọ́ ẹ́ sí pé ó gé ìbáṣepapọ̀ ń bẹ láàrin wọn tó bá yẹ pé nǹkan tó gé ìbáṣepapọ̀ ń bẹ láàrin wọn bóyá wọn bára wọn láyé àbí wọn jọ gbélù kan ni orí bá ní sí àbí wọn gbọ́rọ̀ lẹ́nu ara wọn ìǹkìtọ́rù ti ṣẹlẹ̀ nìyẹn لأنه ربما يكون الرواة ثقات lákin bainahum inqita'u wọ́n nítorí pé ìgbà míì àwọn tó bá hadisi wà lè jẹ́ tó fọkànbalẹ̀ tá fọkànbalẹ̀ lórí ṣùgbọ́n gígé ń bẹ láàrin wọn wọn ní ìtìsọ́ọ̀lù wọn só papọ̀ summa la budda min an-nanzur wọ́n ní bákanáà tó gbọ́nà wòye al-khalafa ha'ula'i thiqat thiqatun akharun aw la ìjẹ́ àwọn tàà ní wọ́n fọkànbalẹ̀ yìí tàà tó wọ́n ní tàbá wárí táwọn míì tó fọkàn balẹ̀ tán bá takò wọn tán sì lágbára jà wọn alákọ̀ọ́kọ́ yìí lọ sọ́rọ̀ hadithu as-siqatil awwal ṣáàdán láyé ṣájìrí wọ́n ní hadith àwọn alákọ̀ọ́kọ́ yẹn wọ́n di ṣáàd ààrẹ lò lọ tó sì takò wọn mọ́tún yẹn pé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà ní àdíṣì yẹn gẹ́gẹ́ ìjà arọ́rọ̀ mí tó takò àbí àrọ́rọ̀ mí tó takò ilé tó tẹ̀sùn jùlọ àbáàrí gbogbo ilé láwò fa'in khalafahu ma huwa arjah minhu hakamna bi shudhudihi wọ́n ta bá wárí mọ́tún hadithu mi ọ̀rọ̀ ànábì mi tó yapa tí ẹ̀ tó ẹ́

wọ́n ní ẹni tó bá jẹ́ mujtahid ó gbọ́dọ̀ mọ̀ in tó ní ṣe pẹ̀lú ìjtihádù ẹ̀ nípa ìlàlàfíà hadith tó bá fẹ́ lò àbí ìlàlàfíà rẹ̀ kó dẹ̀ ma àwọn èèyàn tí wọ́n wà nínú ìsinádù hadith náà ìgbé èèyàn tó lálàáfíà ni wọ́n àbí èèyàn tó lálàáfíà ẹlẹ́ẹ̀kẹta nínú májẹ̀mú an ya'rifa an-nasikh wal-mansukh ìmọ̀ ńlá kí náà pè bẹ́ẹ̀

tẹ́yìn ọ̀bá wá mọ̀ nítorí kún wọ́n kọ́ lẹ̀ sínú Al-Qur'an ẹ̀yọ́ mọ̀ wá lo ayẹyẹ bá fi sẹ̀rí wọ́n dẹ̀ ti pàdájọ́ tẹ̀ fi sẹ̀rí wọ́n ti parẹ́ ìdájọ́ yẹn ti lọ tó ló fi yẹ́ pé bó ṣe ń ṣẹlẹ̀ nínú Qur'an yẹn bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ nínú hadith náà àwọn hadith kan bẹ́ẹ̀ pé à ń kà lónìí ṣùgbọ́n kíkà lásán ló wà wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ àwọn hadith mi ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ tó o bá ti mọ̀

àbá níkìrì ànẹ́bí gbàgbé rẹ̀ ọlọ́bá láwọn alamọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ìntàfẹ́ ṣe ni pé a fẹ́ mú eléyìí tó lóore ju alákọ̀ọ́kọ́ yẹn wá a mú eléyìí tó lóore jù lọ wá ni tàbí ká mú dèdè irú ẹ̀ náà wá tó mẹ́ ní pé so àwọn ayẹ̀ yìí wá ní pa ṣe pa ìdájọ́ rẹ̀ rẹ̀ ń bẹ́nu ran násùkú tó yẹ pé a pa ìdájọ́ rẹ̀ ni àmọ́ kíkọ rẹ̀ ó sì ṣẹ́kùnú alukur'an kò yí báyìí sí so ìwọ́ wà rí àyà ọba ni mo ti ráyà kan o ní ma pé àyà tó lórí ẹ wọ́n ti pàdájú ẹ̀rẹ̀ tó gbọ́dọ̀ mọ́ annasikhu wal mansukh nam àsìkò ti lọ́gẹ́ ní sáré sàlàyé annasikhu wal mansukh ìgbẹ̀ náà lápá ìsìlálẹ̀ pẹ̀lú gbọ́nọ́ba ní mọ́jẹ̀mọ́ ẹlẹ́kẹta nam annasikhu wal mansukh àríyàn gbọ́dọ̀ mọ́ nam kí lọ́ba nínú àwọn kan tó wá kó papọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ní wọ́n ni an ya'rifa an-nasikha wal-mansukha wa mawaqi'a al-ijma' àwọn àyè bí tí ìjìmáwò wà nínú àlámàrí ẹ̀sẹ̀ ọgbọ̀rọ̀ mọ́ pé mọ́sálà yìí èyí rọ́lù ìjìmáwò ti wà lórí ẹ̀ mọ́sálà tí ìjìmáwò bá ti wà lórí ẹ̀ ọ̀pọ̀rọ̀ tó ìwò tó gbọ́rọ̀ sí

pé ìjìmọ̀ sọ̀hábà nìkan ni ìpanupọ̀ nú ẹ̀sìn kò jẹ́ sí àyàkùnrán kò sáàdì sànẹ́bì ìntánẹ́bì sọ ní pé látẹ̀ṣẹ́bì ummati alábọ̀láàlá àwọn àlúmọ̀ mi àlúmọ̀ nẹ́bí ò sì parí sórí àwọn sọ̀hábà àwọn yẹ́sà àlúmọ̀ nẹ́bí àbí ọyọ́ra rẹ̀ nù ebe gbogbo ìyàlọ́mọ́ pẹ̀lú kébèrè sọ ilé yìí náà ó pèrà rẹ̀ kébèrè bọ́bá tí lè sàlúmọ̀ nẹ́bí Eh? anẹ́bìnrin àlúùmọ̀ mi wọ́n ní kójọ wọ́n ní panupọ̀ lórí àlámọ̀rí kan kí n kan jí ànù láíláí àlúùmọ̀ mi ò ní ṣe ìjìmá lórí kankan àlúùmọ̀ lẹ́bìnrin ò ní ṣe ìjìmá nítorí bẹ̀rẹ̀ jẹ́ pé ìjìmá ìlọ́dọ̀ gbogbo àwọn àyíma tí al òun náà ni wọ́n ni al-ijma'u wọ́n ni òun náà ni a tàbíkọ́ pé al-ittifaq wọ́n ni al-ijma' wọ́n ni ittifaqu ittifaqu mujtahidi al-umma ala amri min umuri din òun náà ni kí ẹnu àwọn mujtahidu umma mujtahidu umma àwọn tó jẹ́ kò yìí kí àdúnà al yìí kẹnu wọn kò lórí àlámọ̀rí kan ìtìbákù mùsẹ́hìdí al'umma aláàmúrín min umuri ti kí ẹnu àwọn gbogbo àwọn mùsẹ́hìdí al'umma tó kò lórí àlámọ̀rí kan so yíbo ànábì ti wá sọ wípé ànábì láti ṣe ní ummeti alàbọ̀lálà al'umma mi ò ní kójọ papọ̀ wọn níṣe ìjìmáwù kí n kàríwá jánù lẹ́lẹ́ níbo ló ti rí pé àwọn sọ̀hábà nìkan ànábì bá wí tó bá ti sọ páwọn sọ̀hábà sọ àlúmà mi kò yí báyìí sí ló bẹ́rẹ̀ pé àfáwà Ibn Taymiyyah wọ́n ní al-ijma'u ma'sumun wọ́n ní in tí ẹ bá ti rí ìjìmáwò lórí ẹ̀ nǹkan yẹ kò lè rọ́ǹgì láyé ẹ má wulẹ̀ tí ìjìmá bá ti wà lórí nǹkan má wulẹ̀ débẹ̀ mọ́ gbàgbà torí pé nínú àwọn masadiru tashri' nínú àwọn ọ̀nà tá ti máa mú ẹ̀rí ó ní ìjìmá wà gẹ́gẹ́ bí kìtàbà ti yóò ara rẹ̀ alẹ́ takò ìjùmọ́ olùlàmọ́ sánẹ́bí lọ́sọ́fọ́ pa alẹ́ takò ìjùmọ́ olùlàmọ́ àbáyà kúrò sọ bẹ́ẹ̀ kò yí báyìí sí àà ìjùmọ́ ò lè rọ́ǹgì láyé nítorí ìjọ pé tí ìbìrútẹ́mì àti bá ti tọ́bá a padà fẹ́rí jù inshallah bẹ̀jẹ́ jẹ́ kẹjẹ́ kí n ka níparí tó lásìkò ti kọjá lọ inshallah lórí ọ̀rọ̀ ìjìmọ́ a sọ̀rọ̀ lórí ẹ̀bẹ̀ orí ọ̀rọ̀ an-nasikh wal ẹ̀dẹ́ yẹn kàrọ sí àlàyé sókí lórí ẹ̀ annasikh wal mansukh nínú àwọn nǹkan tó wà fún òun náà ni wípé àwọn ọ̀nà wo la fi máa ń mọ̀ wípé ọ̀rọ̀ kan ti wà mansukh ọ̀rọ̀ kan ni nasikh ọ̀rọ̀ kan lọ́pa ìdájọ́ kan rẹ̀ ìdájọ́ kan náà ti parẹ́ alákọ̀ọ́kọ́ ni pé al'ilmu bi ta'akhuri annasikhi al'ilmu bi ta'akhuri annasikhi ká nímọ̀ nípa wípé ááyà tó fẹ́ lọ pa ááyà kejì rẹ̀ òun ló lẹ́yìn ká sí wípé àdíṣù ta fẹ́ sọpọ́ pa alákọ̀ọ́kọ́ rẹ̀ òun ló wá gbẹ̀yìn tó ní tó bá gbẹ̀yìn lọ pa ti sáájú rẹ̀ al-ilmu bi ta'akhuri an-nasikhi ó túmọ̀ sí pé kan ló gbẹ̀yìn wá òun ló gbẹ̀yìn àdíṣù kan ló gbẹ̀yìn kékeré ni jàmáà a jẹ́ pé èyàn ma àsìkò wo ní àyà kọ̀ọ̀kan sọ̀kalẹ̀ lẹ́rí àwọn kan bẹ́ẹ̀ pé táwọn bá jùlẹ̀ tí a bá kẹ̀rọ pé ọmọ kéde láti mọ ẹ̀yìngbà àyà wọn lọ́wọ́ gbẹ̀yìn ó bá dùn mọ́ báhùn ó bá ti dùn mọ́ báhùn kò sí kẹta kéwú sí mọ́ kéwú ti lálàṣẹ́ nù kéyàn mọ àyà wọn lọ́wọ́ torítọ̀ bá másìkò táyà sọ̀kalẹ̀ ó ní mọ́yà tó sáájú wá àtẹ́yà tó gbẹ̀yìn wá

ìwọ́lọ́ mọ̀ makiyat gbogbo àwọn àyà tó sọ̀kalẹ̀ náà pàdé kan náà pé so wá rí àwọn makiyat yìí náà gbogbo àyà tó maka Mákà yìí ó tún wá máa sì kọ̀ọ̀kan tí kọ̀ọ̀kan sọ̀kalẹ̀ nítorí pé àyà Mákà náà ma pàáyà Mákà rẹ̀ ó ti wá ma ìgbàwo ni súrọ̀ kọ̀kan sọ̀kalẹ̀ ìgbàwo lẹ́yà kọ̀kan sọ̀kalẹ̀ ló fi mọ̀ ipé tọba tó jọ pé ìkan pàkàrẹ ọmọ ìjẹ́ pé lè tọ́ gbẹ̀yìn lọ́sọ̀kọ́ pa aláwọ̀kọ́ rẹ̀ ó ti wá gbogbo mọ̀dàníyà gbogbo àyà tó sọ̀kalẹ̀ Mádínà àtàsìkò tí kọ̀kan sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ló àsìkò tọ́sọ̀ kọ̀kan ló fi mọ ilé wo lọ́wọ́ sáájú àti ilé lọ́wọ́ gbẹ̀yìn pẹ́kàtọ́ pé ẹ àdísì eh, yẹn nínú eh, ìbìdáyàtù ìsìláàmù ní a bèèrè pé inú ìdàrẹ́ bí sọ́tọ̀ pé ní ìbìdáyàtù ìsìláàmù bó lè fẹ́ sọ níbi ọ̀rọ̀ tẹ́lẹ̀rìn àdísì ìyàwó Aisha yẹn ta hàn lọ́rùn ta gá lọ́rùn <laughs> ó mú tàn wá tásọ mọ́ pé ìbìdáyàtù ìsìláàmù ní abọ́kànrò pọ̀ kàrí mọ́ lélẹ̀ káwà máa kó àwọn èsà àwọn ọmọdìlẹ̀ tó jókòó síwájú rẹ̀ <laughs> wàláì ó oh, ah, bẹ́yẹn bá fẹ́ sọ nǹkan fáwa ah, ó beyond reasonable doubt beyond reasonable doubt ah, ọ̀rọ̀ pàwà dogmatic ni a kìí ṣe báyẹn ọlọ́run òjì arí báyẹn ẹ̀sẹ̀ islam yí ọlọ́run bá lẹ́kẹ́lẹ́ òjì orí bẹ́ẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ó ní wípé àyà ẹlẹ́mọ́ ọ̀nà tí wà lè gbà mọ̀ yẹn ọ̀nà tí lè mọ̀ pé ayàwó lọ́sáájú àdísíwó lọ́sáájú ológbẹ̀yìn àyà ìlàmàdáníká bí kọbárí sọ̀hábí ọmọ yẹn pẹ̀lú pé kí sọ̀hábí fún wọn ní rò pé ayà ah, yìí lọ́sọ̀kalẹ̀ gbẹ̀yìn torí pé àwọn ni wọ́n ṣe kí ni àwọn náà máa sìkò táyà kọ̀fẹ́ sọ̀kalẹ̀ a jẹ́ pé èyí ó tún ma kọbárí sọ̀hábí kò tó tó lè ma ọmọ ẹ̀kẹta ń pè ní kọbárí sọ̀hábí ọmọ ìró táwọn sọ̀hábà bá sọ àwọn sọ̀hábà ni ó sọ fún ọ ìwọ́n tó ní sọ̀hábà àlélọ́wọ́ àlélọ́wọ́ <laughs>

ìtàn ìtàn pàtàkì ní Islam ló bí lẹ́pẹ́ náà mọ̀ wádùú dáa mọ́ ń kọ́ lè kéwú tàríkì wọn bẹ̀rẹ̀ bíṣà ó kọ́ ní tàríkì ìtàn pàtàkì gan bẹ́yàn ọba ti sọ kí níkan ọgbọ̀rọ̀ mọ̀tàn tí nǹkan yẹn ṣẹlẹ̀ abẹ́ẹ̀kọ́ ni so ìtàn kò jẹ́ síta kankan lágbárí eléyìí <laughs> ìtàn kẹ́ <laughs> aláyà kùrá lè gẹn tó gbajúmọ̀ nǹkan tàbí ìtàn kò sí lágbárí bèlé ìtàn tí ó gbajúmọ̀ ìtàn <laughs> ìtàn ee ọlọ́run bó ṣàánú wa o so gbogbo àwọn eléyìí báyìí lèyẹ gbọdọ̀ mọ̀ lábẹ́ an-nasikh wal-mansukh so kọ́lọ̀ wà níkẹ́lá kí ó kó sànú wa àwọn ní ìpẹtàwà parí sí ni pé a ní àwọn aksamu nasr nínú àwọn aksamu àwọn ìran nǹkan tí pípa nǹkan rẹ nínú ìdájọ́ òun náà ni ma nusikha hukmuhu wa baqiya lafduhu ilé tó ẹ́sí pé wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ àmọ́ gbólóhùn rẹ̀ kíkọ́ọ́lẹ̀ rẹ̀ sí wà ẹ máa ráwọn àyà Kùránì kan àwọn àdísọ̀ Ànábì kan wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n à ń ka ní kíkọ́lẹ̀ wọ́n wá rí pa ń ka áyà yìí wọ́n wá ọlọ múdàjọ́ mẹ́ ó sàlúmọ̀ lọ́nà ma nú sí hukmuhu wà bá kí aláwùzúhù àwọn ilẹ̀ tó yẹ pé wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n láwùzú wà ma nú sí láwùzúhù wà bá kí hukmuhu ilẹ̀ tó yẹ pé láwùzú rẹ̀ wọ́n ti pa rẹ̀nú alkùrán ẹ̀ lérí mọ́ wọ́n ti pa gbólóhùn rẹ̀ rẹ̀nú alkùrán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rọ́jímù ọ̀rọ̀ ẹni tó bá ṣe sìná alẹ̀ lókò pa tó ṣe jábí lékọ áyà ń bẹ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pa rẹ̀ ni wọ́n pa áyà yẹrẹ ṣùgbọ́n ṣùkùn rẹ̀ sì ń bẹ kò yẹ́ báyìí sí ẹlẹ́ẹ̀kẹta màánú sùkọ̀ ṣùkùnmùhù wà lábùsùhù àwọn kan tó yẹ pé àtìdájọ́ rẹ̀ o àti lábùsù rẹ̀ gbogbo eléyìí ló mọ̀ àwọn ìran nǹkan àwọn àṣàmù náà mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn kò yí bá nísìn so àwọn ọ̀nà mẹ́ta tí aqsamu nasikh tó pín sí nìyẹn inshallah ta'ala ibi ọ̀rọ̀ an-nasikhu wal-mansukh ìbẹ̀ládùn sí lálẹ́ inshallah tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á tẹ̀síwájú ọ̀rọ̀ ijma' níbi abẹ́ ẹlẹ́ẹ̀kẹta yìí náà lọ́wọ́ o kátọ́wà bọ́ sí ṣẹ́rùkú ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn àtàwẹ́ni tó tẹ̀lé insha Allah ta'ala sọ abẹ́lọ́ bá ní kí lágbọ́dá kí ó sànú wa lórí ọ̀rọ̀ ọmọ báàbù mà báàbù tó fẹ̀ ni pẹ̀lú ní sí yìí so èyẹ nìkan ò ní dé kọjá láìmọ̀ kan ọmọ wá fẹ́ rọ́bíṣì mà so láìláì àwọn olè gbà tó pẹ́ sí ọlọ́wọ́ bá ní àsìkọ̀rọ̀ dáàbòbò ìmọ̀ ọlọ́wọ́ bá ní àgbọ̀rọ̀ sọ́ ní tí àwọn èèyàn wà sọ ní yẹ́ríyẹ abẹ́lọ́wọ́ bá ní kẹ́lá kọlọ̀bà kó bá wọn jàbàtà sàn nínú àyìmọ̀ká tí ó ń wẹ̀ nínú ẹ̀ yìí àti àwọn ọmọ rẹ̀ náà kọlọ̀bà la ilaha illallah àwọn tọ́lọ́wọ́ bá ti fọ̀nà ma kọ́lọ́wọ́ bá ríkílá kó dákùn kó ma sí àlékún màná wa àti àwa náà tọ́lọ́wọ́ bá ríkílá ti fọ̀nà ma abẹ́lọ́wọ́ bá ríkílá kọ́lọ́wọ́ ma sí àlékún fọ̀nà mẹ́rin kọ́kan wa kọ́lọ́wọ́ bá ríkílá kó tó ma sí àlékún fẹsẹ̀ nílẹ̀ wa lórí súnà gbogbo àwọn ìdúrú ìjàbàtà abẹ́lọ́wọ́ bá ríkílá wa níbi ni àtàwátàtàwà padà gbọ́ wa nílé abẹ́lọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá kọ́lọ́wọ́ wò wá kọlọ̀bà lè ká kó jẹ́ kí gbogbo ẹ̀ jáde pátápátá kọlọ̀bà kọlọ̀bà fọ̀mátì ẹ̀ yẹ́nyẹ́ kọlọ̀bà lè ká illallah jàbàtà náà abẹ́lọ́bà lè ká kọlọ̀bà fọ̀mátì làkáyé rẹ̀ fi omi tọ́jẹ́ súnnà kọlọ̀bà lè ká kọlọ̀bà kó sí illallah kó replace ẹ̀ <laughs> Eh, ẹ̀bẹ̀ ni so wó replace ẹni tó bá pọ̀ máa tiẹ̀ tí gbogbo fíìmù ní ewu ẹ̀rọ ọlọ́wọ́ clean náà yọ́wà replace ìlú ìjàdá mẹ́ nígbà tí ẹ̀bá nígbà tí lẹ́mọ́rí kàdé bá